إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوك فون الله سبحانه وتعالى الترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم لينا آه، أنتي أفهمي ما كفتوتي شيخ الألباني عليه رحمة الله تي وصلنا في أو إسلامي سالفيشن فرنش أيتي عباس مدني أتي علي بن حاج tí wọ́n jẹ́ olórí wọn ẹgbẹ́ Islamic Salvation Front yìí nǹkan bí 1989 or so òun ni wọ́n dá ẹgbẹ́ ilẹ̀ about, ni wọ́n dá ẹgbẹ́ ilẹ̀ àwọn tí wọ́n ẹ̀dì ẹ̀ náà ni àwọn tí mo dárúkọ yẹn ni Abbas Madani tó ṣaláìsí bí ọdún mélòó kan sẹ́yìn then Ali bin Hajj ìyẹn ṣì ń bẹ́ntì ẹ̀ àwọn ni wọ́n dálẹ̀ pẹ̀lú àníyàn wípé àwọn fẹ́ lo òfin ẹ̀sìn òfin ṣẹ̀ríà àwọn fẹ́ lò ní ìlú Algeria so wọ́n context fún election ní 1990 ṣùgbọ́n kí wọ́n tó di pé wọ́n contest yìí wọ́n sẹ́ndì lẹ́tà pẹ̀lú fax sí Sheikh Al-Albani alayhi rahmatullah tàbí kó tó di pé wọ́n ṣe election bí a bí two days or so tí wọ́n ṣe election yẹ so àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ Sheikh Al-Albani àáka jáde èsì tí wọ́n fún tí Sheikh Al-Albani fún wọn torí pé a rí pé ọmọ ìyá wa tí wọ́n fi kíní ìrìnlẹ̀ ní that is tọ́lẹ̀ mọ́ Sheikh Al-Albani alayhi rahmatullah ọ̀rọ̀ ó ṣe ipé káwọn èèyàn lọ participate níbi parliament àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣu pé èèyàn participate nínú parliament kọ́ ní tá nínú ni ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n lẹ̀ nǹkan mọ́ kí ni tí wọ́n sọ eléyìí gangan ni iṣu then àwọn kan ní ìtẹ́sọ̀ ń pa democracy kò sí democracy alhamdulillah ìyẹn ti yanjú ni ṣùgbọ́n àwọn kan ní tẹ́lẹ̀ mọ́ sheik albani alayhi rahmatullah táló ń fatwa tí wọ́n fún àwọn fis ní algeria wọ́n ní àwọn lay people òun ni sheik albani náà fún fatwa ń so wípé àwọn lè lọ participate àwọn tó ní kọ́ mọ́ participate níbẹ̀ làwọn tí wọ́n jẹ́ àfà náà nìkan yẹra káwọn mọ́ lọ sunra wọn ná kí wọ́n mọ́ lọ lálàsì ara ṣùgbọ́n àwọn tán jẹ́ lẹ́tì ìpìṣẹ́ Kalbani ní wọ́n lè participate ń bẹ̀ gẹ́gẹ́ bọ́mọ ìyá wa yìí ṣe sọ so wọ́n ní kí a má dá nǹkan rú máwùn èèyàn lójú ṣùgbọ́n tá a bá wò ó nísìnyí tá a kà á jáde àwọ̀ ẹni tó ń dá nǹkan rú máwùn èèyàn lójú àtẹni tí kò dá nǹkan rú máwùn èèyàn lójú Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní inna alhamdu bismillahi rahman rahim inna alhamdulillahi nahmaduhu wa nasta'in wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla la wa man yudlil fala hadiya la wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika la wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd فإلى لجنة الدعوة والإرشاد في الجبهة الإسلامية للإنقاذ وعليكم السلام ورحمة الله وبركاته وبعد فقد تلقيت أصيل هذا اليوم الثلاثاء lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìtẹ̀síwájú wọ́n ní mo gbà ní ìrọ̀lẹ́ òní tó ń ṣe àtúnlàsá ọjọ́ tuesday almuwafik tó ṣe dédé lisamin ashar inshari jumada al-akhira tó ṣe dédé ọjọ́ kejìdínlógún nínú oṣù jumadal akira sanata alif arba'amia watnati ashar yẹ 1412 risalatakum al-mursalata ilayya biwasitati nasukh lẹ́tà tẹ́ send sí mi through fax فقراتها مكة وعلمت ما فيها من الأسئلة المتعلقة بالانتخابات التي قلتم إنها ستجري عندكم يوم الخميس أي بعد غد مكة àwọn mo dẹ̀ rí àwọn àwọn questions tó ṣe pé ó so mọ́ elections tẹ́ló máa wáyé lọ́dọ̀ yín ní ọjọ́ alamisi that is lọ́túnla ọ̀rọ̀ gíptúmí ní àtàjílẹ̀ bí ìsàlẹ̀ àjúwíbà ti àléyà bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣojú kòkòrò lọ́dọ̀ mi pé kí n kánjú láti fèsì fún àwọn questions yìí fọbàdọ́tù ìlà kìtàbá ti àléyà tẹ̀lẹ̀ àrùbíà èmi náà yára láti kọ́ ní òru alárúbá lè irsali ilaykum bi nasukh kí lè sẹ́ndì ẹ̀sìn yín pẹ̀lú fax bákan náà aidan sọba adalyaum ní àárọ̀ òní inṣàlá shakiran lakum husna zannikum lẹ́ni tó ń dúpẹ́ fún yín àníyàn dáadáa àti èròǹgbà dáadáa èrò tẹ́ ní tó jẹ́ dáadáa sí níbi akhikum sí ọmọ ìyá yín wọ́pídì sanaikum bákan náà àti ẹ̀yìn yín tó ṣe yí pé ó jẹ́ èyí tó dá àléyìí lẹ́dí láyé sẹ́hìkù èyí tó ṣe yí pé ọmọ ìyá yín tẹ̀ ń yìn kò lẹ́tọ̀ọ́ sí sáìlẹ̀ mìmọ́lá ẹni tó ń bèèrè lọ́wọ́ ọlọ́run ọba lẹ́kùnmọ̀ tọ̀fí kò fi dàwà ti kò mú ẹ̀rṣà àdíkùn pé kí ọlọ́run ọba kó fi ṣe kò ń gẹ̀mí dáwà yín àti ìtọ̀nisọ́nà yín ẹ̀mọ̀ gbọ́ èsì lórí àwọn ìbéèrè tẹ̀bèrè lẹ́ni tí ó ń rò kàn látọ̀rọ̀ ọlọ́run ọba kí ọlọ́run ọba kó nù mí ní ìntó jẹ́ ìntó correct nípa eléyìí aswalul awwal ìbéèrè àkọ́kọ́ tẹ̀bèrè òní mal hukmu shari fil intikhabati tashri'iyya kí ni ìdájọ́ ẹ̀sìn kí ni ìdájọ́ ẹ̀sìn fil intikhabati níbi èyí tó jẹ́ parliamentary elections ma yusamma bil barlaman èyí tó ń pè ní parliament allati nas'a min khilaliha ila iqamati ad-dawlati al-islamiyya èyí tó ṣe pé à ń gbìyànjú látara rẹ̀ ní láti lè establish islamic government ẹ jẹ́ ká wá ní o allati nas'a min khilaliha èyí tó ṣe pé à ń gbìyànjú à work towards látara rẹ̀ إلى إقامة الدولة الإسلامية وإقامة الخلافة الراشدة أني أوا كذا participate in there òun láti establish Islamic government láti lè establish kíni al-khilafa tó rọ́ṣídà khilafa ẹ̀wọ̀bí tán tún lọ lọ́hun lọ́hun in táwọn ń gbà lérò pẹ̀lú pàwọn fẹ́ lọ participate inú parliamentary elections so àwọn ń bèèrè lọ́wọ́ Sheikh Al-Albani kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ al-jawab Sheikh Al-Albani wá fèsì إن أسعد ما يكون المسلمون في بلادهم يوم ترفع راية لا إله إلا الله wọ́n nígbà táwọn mùsùlùmí tí wọ́n ṣoríire jù tínú wọ́n dùn jù òní ọjọ́ tí àwọn èèyàn àwọn tó ń bẹ ní ìlú tó ń bẹ̀rẹ̀ sí ní gbé àsíá la ilaha illallah wa an yakuna al-hukmu fiha bima anzala Allah ìgbà tó wá ní wípé ẹni tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ lófin ni wọ́n fi ń ṣe ìdájọ́ nínú ìlú wa inna mimma la shakka wọ́n ní nínú nǹkan tí ó síyè méjì ń bẹ́ anna alal muslimina jami'an ipe ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí kullun hasba istita'ati bí n kálukú bá ṣe lágbára ma an yẹ sàáwó kan ṣe gbìyànjú ila iqamati dawlati muslima láti lè establish muslim state allati uh, ta'kum bi kitabillahi wa sunnati rasulillah tó ṣe pé yóò máa fi tírà ọlọ́wọ́n bá ṣèdájọ́ àti súnà òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam wa ala manhaji salafi salih tí ó dẹ̀ máa bẹ lórí ìlànà àwọn salafu salih wa min al-maqtu'i bihi inda kulli bahithin muslimin wọ́n ní lára nǹkan tó ṣe wípé abẹ́ ti gé hán lọ́dọ̀ gbogbo ẹni tó jẹ́ bahith ẹni tí ó jẹ́ rìsáṣà tó jẹ́ mùsùlùmí anna ipe ìtànsọ yìí la yumkin an kò pọ́síbù kó ṣẹlẹ̀ إلا بالعلم النافع والعمل الصالح أيافي قليمة طوله تشنفاني أتيشة دا وأول ذلك أن يقوم جماعتنا العلماء بأمرين هامين جدا وني كليلي وني كوشكوي من العلماء أو كانوا وافا ومداني وبداني ورمجي كانتو باتاكي جدا الأول أكوكوني تقديم العلم النافع ila man hawla min al-muslimin kí wọ́n fún àwọn tí wọ́n surround wọn nú àwọn mùsùlùmí kan fún wọn ní ìmọ̀ tó lálàáfíà wala sabila ila dhalik wọn dẹ̀ lérí lè ṣe illa bi an yaqumu bi tasfiyati al-ilmi alladhi tawarathuhu mimma dakhala fihi min ash-shirkiyat wal wathaniyat kúrò níbi àwọn nǹkan tó ti so mọ́ tó ti wọnú rẹ̀ nínú àwọn nǹkan ẹbọ hátà sọ́rọ̀ àkṣọ́rùn la ya'rifuna ma'na qawlihim la ilaha illallah débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn àmà ìtumọ̀ gbólóhùn tí wọ́n máa ń sọ pé la ilaha illallah wa anna adil kalmata الله في عبادته تعالى وحده انتي اقول فون ìmọ̀ ọlọ́run ọba ìjọsìn rẹ̀ òun nìkan la sharika la tí ò lórogún fala yustaghithu illa bi àgbọ̀dọ̀ wárán lọ́wọ́ èèyàn kankan àfi òun náà wala yusba'u wala yunzar illa la àgbọ̀dọ̀ gúnran bẹ́ẹ̀ lágbọ̀dọ̀ jẹ́jẹ́ fún kankan àfi fún òun náà wa alla ya'buduhu ta'ala illa bima shara'a Allahu ala lisani rasulihi rasulillahi wà á nà áàdà min mustalzamati qawlihim eléyìí náà lára nǹkan tó ṣe wípé gbólóhùn tán máa sọ pé muhammadu rasulullah tó ẹ̀ǹtẹ́lì nìyẹn wà á dà yaqtadihim an yusaffu kutubal fiqh eléyìí dẹ́ni ó ẹ̀ǹtẹ́ lọ́dọ̀ wọn wípé kí wọ́n gba àwọn tíra fíkú yẹ́bẹ́yẹ́bẹ́ mímọ̀ fi hinal ara níbi àwọn kúrò níbi àwọn ìròrí wal ishtihadat al mukhalifati li sunnati sahiha bákan náà ìgbìyànjú táwọn àfáà tó takò súnà sàhíà hátà takúrà ìbádátù makbúlà nítorí kíni kí ìjọsìn wọn kó lè jẹun tọ́lọ́wọ́ ọba tí ó gbà lọ́wọ́ wọn wàzáàlì kẹyẹ sẹ́zìmù tẹ̀síọ́tà súnà bákan náà súnà àwọn àhàdífì ní wọ́n tún gbọ́rọ̀ gbọ́n náà yẹ́búyẹ́bẹ́ ní mímọ̀ dákàlà fi àlàmárì àyàm ní àhàdífì dọ̀ífọ̀ mọ̀dọ́wà kan gbọ́n dànù kan gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kúrò bí àwọn kíni àwọn àhàdífì tó lẹ́ àti fabricated tó ti wọnú kama yastazimu dhalika tasfiyata suluk bákan náà eléyìí tún entail ipe àwọn ìwà kọgbà àwọn nǹkan tó jẹ́ mìíràn inhirafat al-mawjuda fi turku sufiya àwọn inhirafat ìyẹ̀kúrò lójú ọ̀nà òtítọ́ tó ń bẹ níbi àwọn turku sufiya àwọn ìlànà sufi wal ghuluw fil ibada wa zuhd àti ìṣàṣejù níbi ìjọsìn àti ìráyésá ila ghayri dhalika min al-umuri allati tunafi al-ilma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó ṣe pé ó tako ìmọ̀ tó wúlò náà wọ́n ń sọ wípé ọ̀nà tán lè fi rí Islamic State tán lè fi rí establish onípagbọ̀ ráwọn èèyàn kan tó ṣe pẹ́ ṣe táwọn ọmọ ṣe lélẹ́ yìí tí wọ́n mọ̀ gbọ́n àwọn pàǹtí kúrò níbi kíni níbi àwọn ìmọ̀ tí wọ́n tàwà aráfà tí wọ́n jogún wal akhar ìkejì ìmọ̀ tí wọ́n ti gbọ́ pàǹtí kúrò ń bẹ̀ yìí tí wọ́n nu àwọn èèyàn yìí àyìnrọ́bù àǹfùfà nǹkan tírẹ̀nì ara wọn wàzàwíhì wọ̀mọ̀n haúlà mìíràn mùsùlùmí àtàwọn èèyàn wọn àtàwọn tó sọ̀rọ̀ ń dùn mùsùlùmí alahadàlẹ̀ ilmi náàfi pẹ̀lú ìmọ̀ tó wúlò yìí ọ̀yá ọmọ ìdí yakunu ilmu náàfi àwọn àmàlù musaliha ọjọ́ tí mọ̀ wọ́n wúlò nìyẹn ọjọ́ tí iṣẹ́ wọn dá nìyẹn kàmà qala ta'ala faman kana yarju liqa rabbi faly'amal amalan salihan ولا يشرك بعبادة ربي أحدا وحينئذ إذا قامت جماعة المسلمين ونتاوى كما درو نوع مسلمين على هذه التصفية توجيكون ما دوتي كورو من نوع المتجبون والتربية الشرعية تودى نوع وين تونوى نيمة سجدي تنوى نيمة سجدي توجيكي الشريعة فسوف لا تجد في من يختلط عليه وسيلة شركية بالوسيلة الشرعية ẹ̀ẹ́dìrẹ́ni tó ṣe wípé nǹkan ó dàrú mọ́ lọ́wọ́ tó ṣe wípé ìmá ṣàkàsọ̀ èyí tó jẹ́ ti ṣírkù ní yóò mọ̀ dàápọ̀ mọ́ èyí tó jẹ́ ti ti ṣẹ̀ríà fasaufa aliannahum ya'lamuna anna nabiyya sallallahu alaihi wasallam qad jaa bi shari'atin kamila bi maqasidiha wa wasa'iliha sallallahu àtàwọn kíni àwọn míìsì ẹni góòzù àti míìsì ẹni wà mímọ̀ kọ́ sídìí àmọ́sàlán lára àwọn góòzù ẹ̀ kò náà ni anáyọ anìtẹ̀sábù ilkufar orí ikọ̀ fún wa ìmọ̀ akọ́ṣẹ́ àwọn kẹfẹ́rí wàtàbáni wasa ilihim ìmọ̀ lo ìlànà wọn wọnúdúnihim sísẹ́mù wọn alẹ́tì tunasib máa taqalidihim èyí tó alẹ́tì tanasab máa taqalidihim èyí tó agri pẹ̀lú àṣà àti tiwọn wà á dá àti ìṣe wọn ومن اختيار الحكام والنواب بطريقة الانتخابات wọ́n ní láàrọ̀ ọ̀nà àwọn kèfèrí wọ̀nyí tó ṣe pé òun làwọn ń lò ní àṣà wọn oníkíni ìkìyàrù hukam wan-nuwab ìmá sẹlẹ́kì àwọn olórí ìmá sẹlẹ́kì àwọn olórí wan-nuwab àtàwọn representatives bitorikati intikhabat through elections Sheikh Albani sọ pé lára ìlànà wọn ni ìlànà wọn tó ṣe pé kí ni Ànábì sallallahu alaihi wasallam ní ká má ṣe tashabbu pẹ̀lú fa inna hadhihi al-wasila tatanasab ma'a kufrihim intikhabati wọ́n ní ó àgírí pẹ̀lú kúfùrù wọn ẹni tó ń lẹ kíní mọ́ Sheikh Al-Albani ọ̀rọ̀ Sheikh Al-Albani là ń kà jáde yìí o ó a lè ká tán ní kẹ́ni ẹ̀ wá sọ pé òun fẹ́ criticize ní tíṣe kìí sọ lápèjúwe yóò hàn sáwọn èèyàn tó kẹ́ ọmọ kékeré kan o òun ló ń ṣe kíni ló ń lálàsí ọ̀rọ̀ ṣé kì báyìí báyìí báyìí àbáfà ńlá kan o òun ló ń lálàsí ọ̀rọ̀ àfà àbáyìí báyìí ṣùgbọ́n ká tú ọ̀rọ̀ àfà nítorí pa wọn táwọn àwájú wa ní ká máa tú sí nǹkan mi eléyìí wàláhì àbúrú ní táwọn àtakò gangan lélẹ́yìí kò ń ṣe wípé fatwa òun ni táwọn wá káàkiri Kama àti kúrú fatuwa tá ń sọ yìí ni ìmọ̀ téèyàn bá lòun ká bó ló ti ká tí wọ́n lọ gbà wá yí ẹ̀ wá ni ṣèbí inú tíra kan náà ló ti ká tó wá ló ka hadithi kan ní ipe hadithi yẹn ní ó sọ yìí ni àwọn kan náà ṣíwájú ẹ̀ sọ haha rẹ̀ tó wá ní hadithi kan dọ̀ífù àwọn kan ṣíwájú ẹ̀ dọ̀áfà rẹ̀ ni ìwọ ló wú hadithi wá láti sánmọ́ ni inú tíra kan ló ti ká ẹni tó katira rẹ̀ òun náà ṣe gbìyànjú kan ọ̀dọ̀ àwọn kan lòun náà ti gbà títí dé dọ́dọ̀ àwọn sahaba tó bá ní o ṣe ìṣẹ́hàdù kan ló fi rí hukumu kan nísìn in tó fi ṣe ìṣẹ́hàdù yẹn wọ́kọ́ ló kọ́ àwọn kan ló kọ́ ni usulufiki usulufiki ìtẹ́lómi ọmọ pariwo ni ó ti ń sìn usulufiki ó fẹ́ mọ usulufiki ìdìmọ́ musafi lọ ni alẹ́ rahmatullah ó kàjú eh, mustasfa gazali lọ́ní àbí almanhul ni àbí almusawada tàwọn fámílì ibùn tèmíyà ni èwọ́n bẹ́ tíra òfin ìsúlfíkì pọ̀ jantirẹrẹ èyàn kó wà ká tíra mélòó kan ní yóò máa rí kó ń bọ́ọ̀sì ní yóò mọ̀ tàrájì mọ̀ àwọn kan àwọn èèyàn díẹ̀ nú àwọn alájìsì ní yóò di pé yóò mọ̀ lálàsí àwọn àfáà tẹ́rì sínú nínú hadith Allah musta'an yíò ń kọ́ ni tó kàn wá in tó kàn wá òun ni pé in tẹ́ ń ṣe nísbà rẹ̀ sí Sheikh Al-Albani ni kò ń ṣe tó ń bẹnu tíra Sheikh Al-Albani ni in tó kàn wá òun ni wípé bẹ́ẹ̀ ṣe ń tú kí ni Sheikh Nasiru Sa'di kò ń ṣe àwọn èèyàn tẹ́ ń lo kí ni Sheikh Nasiru Sa'di fún òun ni Sheikh Nasiru Sa'di ni wọ́n sọ̀rọ̀ pẹ́ ẹni tó ní kí ẹ̀mọ́ kò ti fatuwa tí wọ́n kò ti Nasiru Sa'di Nasiru Sa'di jẹ́ kí ni ó jẹ́ al ni ṣe bá èèyàn kan ni wọ́n ń kó ti yẹn àgbóyè èèyàn kan ló ń ṣàlàyé àgbóyè èèyàn kan ni wọ́n fi rinlẹ̀ tó bá ti wá di pé èèyàn gba imú lọ́wọ́ ni ẹni fatuwa fatuwa fatuwa bí ẹni pé yìí máa ń rọ àdísì fúnra yín ni ó túmọ̀ sí pé mọ̀ ìbú fatawa ibùn tẹ́míàlì alfatawa lùkúbúrọ́ títí àwọn àfáàmì náà ni gbogbo àwọn fatawa fatawa fatawa wọn ni kò wúlò alfatawa alhadisiya kò wúlò kí wọ́n náà kọ àwọn nǹkan yẹn fún alfatawa alkubra ibn taymiya kò wúlò majmu fatawa kò wúlò èwo ni ó wà wúlò ṣé wọ́n pàmí sí wù láti ka bayanu tẹlifísì jamiya torí pé wọ́n kọ òun náà ni kò ń ṣe alkùránì ibn taymiya ló kọ ṣé bá kà lè dàjẹ́ ẹsẹ̀ a lè fi bá yín sọ̀rọ̀ dárú tààrù dìrẹ̀ ní bá kà lè fi bá wọn yẹn sọ̀rọ̀ àrọ́jú alẹ́lùmọ̀ntìkìyìn rẹ̀ tàbákàṣà lè fi báwọn èèyàn sọ̀rọ̀ alùmù ṣáfìyí tàbákàṣà lè fi báwọn èèyàn sọ̀rọ̀ àrísálà rẹ̀ tàbákàṣà lè lò àbá lè lò nígbà táwọn àgbààgbà afá tán máa ń rẹkọmẹ́ndì fatawa ibùn tèmíà tí sheik al-musin abad níbi rifkan alasunna bi alisunna tán sọ fáwọn èèyàn pé ẹdún ní mọ́ àwọn fatawa lájínà ẹdún ní mọ́ kìíní ó túmọ̀ sí pé àwọn bàbá yìí wọn mọ̀ ń tán sọ àbí yàfẹ́ mọ̀ ń pa hadisi àwọn rìjálù hadith afẹ́mọ̀ ń pẹ́ gbàwọn ẹni wọ̀nyí lọ ni ṣùgbọ́n yóò sọ̀rọ̀ pẹ̀lú gbéraga ńgbà míì Allah musta'an dábí tí mo sọ ìtawà fẹ́ lò ó fẹ́ báyàn kan jà tí ò bá kí n ṣe dọ́mọ ìyá ṣe sọ̀rọ̀ ní mi ní sọ̀rọ̀ tó báyìí ṣùgbọ́n kókó ni pé albani tẹ láwọn àwáàmù náà ń bá sọ̀rọ̀ ni wọ́n ní kí wọ́n lọ ni wọ́n ń bá sọ̀rọ̀ ẹni ń fatuwa wọn fáwọn àwàmù ló wà fún fatuwa wọn náà là ń kà jáde yìí o Sheikh Al-Albani ẹgbọ́ ara tàṣà búù ni wọ́n ka intikhabati kún tánàbí ṣèkìní tí ó kọ̀ fún wa wọ́n ní kíni wọ́n ní لأنهم يعلمون أن النبي صلى الله عليه وسلم قد جاء بشريعة كاملة بمقاصدها ووسائلها ومن مقاصدها مثلا النهي عن التشبه بالكفار lára maqasidu انت ànábì mú wá ó ní ìkọ̀ fún wa ìmọ̀ kọ́ṣẹ́ àwọn kèfèrí ìmọ̀ farajọ wọn watabanni wasailihim wa nuzumihim bákan náà ìlànà wọn àwọn míìsì tán lò system tán lò ká máa ṣe kí ni káwa náà apply rẹ̀ ká adopt rẹ̀ káwa apply rẹ̀ alẹ́tì tatanasab ma taqalidihim wa adatihim èyí tó ṣe pé kí ni àṣà wọn àti ṣe wọn ló bá mu wà mí ní ha lára rẹ̀ ikhtiyaru al-hukami wa oníká máa sẹ̀lẹ́kì àwọn olórí àtàwọn representatives ìtọ̀rí kọ́tìlì intikhabat by elections wọ́n ní lára àwọn ọ̀nà wọn ní lára àwọn ọ̀nà wọn lára àwọn sísítẹ́mù wọn tó ṣe kó àgírífẹ̀ láṣà àti tiwọn tánà bí dẹ̀ sọ fún wa pé ká mọ́ kọ́ ṣe wọn bẹ̀. fàyínà hadil wasila tatanasab ma kufrihim wasila yìí ìyẹn tọ̀ríkọ́tù intikhabati yìí wọ́n ló bá mu kúfúrú wọn wa jahlihim àti àìmọ̀kan wọn alladhi la yufarriqu bayna al-imani wal-kufr ìdí òṣùn pinya láàrin imani àti kúfúrú wala bayna as-salih wa ọ̀nà wọn ìlànà wọn tí ó ṣùnpínyà láàrin kí ni asọ́rí ìwọ̀pàálì láàrin ẹni rí àtẹni bí wàlàbí na zakari wal unsa tí ó ṣùnpínyà láàrin ọkùnrin àtobìnrin wa rabbuna yaqul bẹ́ẹ̀ ni ọlọ́run ọba wa ń sọ wípé afanaj'alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun ṣáwàá wọ̀yàkúrù wà lẹ́yìn zakar kẹlẹ̀ òǹfà bákan ọlọ́wọ́ bá ń sọ wípé ọkùnrin kò dàbí obìnrin wọ́kadàlìkẹ́ alamun bákan náà àwọn tó ṣe pé kí ni tí wọ́n nímọ̀ ń pa ẹ̀sìn yìí wọ́n mọ̀ pé anànàbí sallallahu alaihi wasallam innama bada bi qamati dawlati muslima anabi bẹ̀rẹ̀ establishment ìjọba bákan náà ìmọ̀ wọ́nà àwọn èèyàn against ìmọ̀ sí àwọn tọ̀wàríìtì wàtàbíyà tí man yastajibu li da'wati lil ahkami shar'iyya bákan náà ìmọ̀ tírẹ́nì ẹni tó bá ti gba dáwà rẹ̀ lórí òfin ẹ̀sìn hatta saru kal jasadi wahid tán fi wádà eh, níbẹ̀ tàdá aláwọ̀ sáìlì jasad bẹ́sàárì wọ́lhùnmá gbogbo àwọn ara tó kù gbogbo oríkèríkè ara tó kù ni ó máa ṣàìsàn bákan náà ni ó máa gbóná kàmájá àfi hadithi sahih tẹ́bó ṣe ń bẹnu hadith olólàáfíà ọlàmíyàkùn fi ìmán yóò sí rú alàfikábì mubiqat kò sí lára wọn ẹni tó ṣe wípé yóò insist lórí ìmọ̀ kọ̀míìtì àwọn ẹ̀ṣẹ̀ tí ìpanírun والربا والزنا والسرقات إلا ما نذر إلا ما نذر àwọn tí ó máa ṣe kíni tí ó máa jẹ rìbá tí ó máa ṣe zina tí ó máa ṣe kíni tí ó máa jalè eléyìí yóò sí lára wọn àyàfi ní rare cases فمن كان يريد أن يقيم الدولة المسلمة حقا ẹni wá fẹ́ establish Islamic government ní tòótọ́ لا يكتل الناس kò ní mọ́ kó àwọn èèyàn jọ ولا يجمعهم على ما بينه من خلاف فكري وتربوي bákan náà kò ní mọ́ kó wọn jọ pẹ̀lú gbogbo pé kí ni pẹ̀lú gbogbo àìjọra ẹni tó ń bẹ ń bi ìròrí wọn àìjọra ẹni níbi tírénì tí gbogbo wọn gbà ó ṣàní kakọ gbogbo wọn jọ báwọn kan ṣe ń gbìyànjú àti ṣe kàmọ́ owó ṣan al-ahzab al-islamiyya al-ma'rufa al-yawm gẹ́gẹ́ bí kí ni àwọn islamic parties tá a mọ̀ lónìí bá ṣe máa ń bala budda min tawhid afkarihim ìròrí wọn gbọ́dọ̀ jẹ́ kó jọra wọn wa mafahimu bákan náà àwọn concepts wọn gbọ́dọ̀ jọra usuli islamiyyati sahiha lórí kíni lórí àwọn principles islam tó lálàáfíà foundations islam tó lálàáfíà alkitab wa sunna oná al-qur'an àti sunna wala manhaj salafi salih kama taqaddam bákan náà lórí manhaj àwọn salafi salih wa yawma idhin yafrahu al-mu'min bi nasrillah tán bá fi lè rí achieve ọjọ́ tí àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ dùn pẹ̀lú àránṣẹ́ ọlọ́run bá nù faman arada an hadha al-manhaj ẹni tó wá fi lè gúrí kúrò níbi ìlànà yìí fi iqamati ad-dawla al láti lè establish muslim government ní asalaka sabila al-kuffar ó wá tọ ìlànà wọn kèfèrí fi iqamati dawlatihim láti establish kíni ìjọba wọn fa innama huwa kal mustajir bi ramadan an bí ẹni tó ṣe pé ó fò látinú fọ ẹ̀pánù sí inú náà ni wàhálù ọ̀kọ́pán ìyẹn dẹ̀ tó fún ní mistake inlam akul tí ìbá sọ pé isman ní ẹ̀ṣẹ̀ annahu khalafa hadiyahu sallallahu alaihi wasallam ike ó takò ìlànà anábíwá muhammad sallallahu alaihi wasallam walam yattakhidh walam yattakhidh uswa kò mú anábì lólùkọ́ṣe wallahu yaqul والله عز وجل يقول لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخرة وذكر الله كثيرا يبالي alákọ̀ọ́kọ́ وقت síbẹ̀ السؤال الثاني ìbéèrè ẹlẹ́kejì ما الحكم الشرعي في نصرة والتأييد المتعلقين بالمسألة المشار إليها سابق الانتخابات التشريعية كني داجويسي نبي نلواتي سبوتي níbi ìrànlọ́wọ́ àti sọ́pọ́ọ̀tì that is parliamentary election الجواب شيخ الباني فيسي wọ́n في الوقت الذي لا ننسى أحدا من إخواننا المسلمين wọ́n ní ní àsìkò tó ṣe wípé a encourage èèyàn kankan nú àwọn ọmọ ìyá wa mùsùlùmí a encourage èèyàn kankan nínú àwọn ọmọ ìyá wa mùsùlùmí an yurashiha nafsaha láti nominate wọ́n sọ pé a encourage àwọn kankan nú àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ du'ato a encourage èèyàn kankan nínú àwọn ọmọ ìyá tó jẹ́ mùsùlùmí an yòrò ṣe ànáfsàwú láti lómìnétì rẹ̀ lè yẹkùnà náà ibán fi barlaman láti lọ jẹ́ kí representative ní pálíámẹ́ǹtì kan láyé àkúnbí máa ń zọ́lá la tí ó fi òfin ọlọ́run bá dájọ́ a encourage èèyàn kankan náà àwọn mùsùlùmí ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí la nanfa'u ahadan min ikhwanina al-muslimin a encourage àwọn èèyàn kankan náà ọmọ ìyá tán jẹ́ mùsùlùmí à ń yòrò ṣíhà nafsahu ipe kó fa rẹ̀ ẹ́ lẹ̀ ní náà ibà fi barlaman làyàkúnmí máa ń zọ́lọ́lá kó lọ jẹ́ representative ní pálíámẹ́ǹtì tí ó fi òfin ọlọ́run ọba dájọ́ just like nǹkan tí lọ́sìnà dáìmọ̀ tí wọ́n sọ ipe láyà júùsù lè mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí náà sọ wọn ní kò tọ́ fún dáíyà ìtàkùnlá ya mashayikh wọ́n sọ pé kò tọ́ fún dáríà wọ́n ní láyà júùsì lè mùsùlùmí kò tọ́ fún mùsùlùmí ni ẹn tí wọ́n sọ nìyẹn kò tọ́ fún mùsùlùmí ni wọ́n sọ wọ́n ní kò tọ́ fún dáríà ni ó náà ní Sheikh Albani ń sọ ń bíbà yìí pé àwọn ò encourage àwọn ò ṣe nà sí à fún ẹni tó àwọn advice ọmọ ìyá àwọn kan tó jẹ́ mùsùlùmí ayọ̀ ṣe àná sọ̀lẹ̀ ẹ̀kú náà نائبا في البرلمان في برلمان لا يحكم بما أنزل الله ibi kò lọ join kini as a representative parliamenti tí yóò fòfin ọlọ́run bá dájọ́ wà nǹkan kò nọ́ọ̀sọ̀ fi dùsùrì yìí tó ń bó jẹ́ pé parliamenti yóò in tó ń bẹnu constitution rẹ̀ dìínú dawla al-islam islam lẹ̀sìn ìlú algeria wọ́n ní kí ni islam lẹ̀sìn ìlú wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ sheikh albanu pẹ̀lú ogbó ẹ̀ náà ń kọ́ àwọn encourage àwọn advice any brother tó jẹ́ mùsùlùmí wọ́n sọ pé any dies any brother tó jẹ́ mùsùlùmí láti lọ join ní pálíámẹ́ǹtì tí òfin òfin ọlọ́run ọba dájọ́ kódà kó ṣe pé kí ni nǹkan kọ sínú constitution wọn òun náà ni pé ẹ̀sìn ìlú ní islam fàyínà hadha nasr torí pé ìtakọ̀ yìí kọ̀nsábàtà amaliyan ó ti rinlẹ̀ practically anáwó wúdíà ipa kan gbé síbẹ̀ ni pé ìsìláàmù lẹ̀sìn ìlú lè tàkdírí àádọ́ ìnùwárí tọ̀yìírí kùlùbù láti lè fi anesthetize ní àwọn tó ṣe pé kí ni wọ́n jẹ́ representatives àtọ̀yìírí kùlùbù àwọn tó ṣe pé kí ni ọkàn wọn dá ذلك لأنه لا يستطيع أن يغير شيئا wọ́n ní nǹkan tó fà ó ní pé representative yẹn nìyí táwọn òfin advice ó ní pé kò lè yí nǹkan kan padà ní mawati dustur níbi àwọn nǹkan tó jẹ́ èyí tó ń bẹnu constitution yẹn ni al-mukhalifa ní islam tó tako islam kama sabata amaliyan wọ́n ní practically náà ó ti nílẹ̀ fi ba'd al-bilad allati fi dusturiha nass al-madhkur àwọn ìlú tó ṣe pé the same thing náà wá ní islam lẹ̀sìn ìlú ṣùgbọ́n tẹ́ máa wọ constitution wọn ni ẹ̀rí páwọn nǹkan tó takò islam pọ̀ ń bẹ́ẹ̀ èèyàn kan wá lọ síbẹ̀ àti parliamentarian ni yóò lè yí nǹkan kan padà هذا إن لم يتورط مع الزمن أن يقر بعض الأحكام المخالفة للإسلام wọ́n ní bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tẹ́ni yóò bá lọ kó sínú pé kí ni kó lọ àpúrò àwọn òfin míì tó tako islam bí dáwà annalwaqt lam yahin in tí ó máa fi ṣèkẹ́wọ́ onípásíkò tí tó bá lè tẹ̀lé ìrìyà láti change yóò padà wá approve kamara àìnà sí bá dìbì láti gẹ́gẹ́ bá ṣe nínú àwọn lúmi ni yóò gáyìrò náà ibù sí yẹwú al-islami representative yóò change aṣọ islam tó ń wọ̀ bẹ̀tàzáyà ní zí ìlgárbi yóò bá dẹni tó ń wọ aṣọ west musayaratan milu isairinwa láti lè ṣe kíni láti lọ pẹ̀lú àwọn other representatives fàdákàrà ìbàrlamán ó wọnú parliament lè yusliha ghayrahu láti ṣekínì kọ̀rẹ́tì ẹ lómi fa'afada nafsahu ó bá bára ẹ jẹ wa awwal al-ghayth qatrun thumma yanhamir Sheikh Albani ní òjò tójò láwọ́ bá rọ̀ yóò kọ̀kọ́ kán náà lẹ́yìn ẹlẹ́rìí tí ó máa dálẹ́ lidhalika nítorí ilé ìfanáàrùn lánàá sọ ahadan wọ́n láwọ̀ advice anybody and you rush her nafsa ipe kó nominate rẹ̀ kó nominate rẹ̀ kó ní Sheikh Albani sọ pé àwọn duwati làwọn sọ bí báyìí ẹ́ òun la rí anybody náà ọmọ yàwọn tó jẹ́ mùsùlùmí láǹfẹ́ ahadan àbí ọ̀rọ̀ Sheikh Albani ló pledge tí ẹ̀kọ́ fi máa sọ yí pé ah, ẹ̀ mọ́jẹ̀ kan dárú mọ́ yẹn lójú ẹ́ fatwa sheik albani èyí tó ṣe fún àwọn tó jáwọn duwati èyí tó ṣe fún àwọn àtàwọn ará algeria tó fáàkì tán sẹ́ndì síbẹ̀ ẹni lè sọ pẹ̀lú gbogbo ọdásítì allah musta'an mi pìtì ẹni ilé àwọn tó jòkó wájú ẹ ọ̀rọ̀ sheik albani là ń kà jáde ẹwú mọ́ ṣe lé ìtìkàbá tẹ́yìn dífẹ́ndì ní tẹ́yìn sọ pé sheik albani pé lára àwọn lùzùmù àwọn kí àwọn gárùbù ni tí ó bá ti tànàbí wa muhammad sallallahu alaihi wasallam àbí sọ ọ̀tọ̀ ní tẹ́yìn sọ ọ̀tọ̀ ní níṣẹ́ kalwani alẹ́ rahmatullah àti wọn sọ gẹ́bí tí mo sọ tàbá kàfà táwọn àfà àkàá ni kò ń ṣe wípé kí ni ìtàní ní conviction ṣọ́tẹ́nìsì tẹ́bá bèèrè ẹ̀rí wà ṣùgbọ́n ìtàn sọ àwakọ́lá gbà fáà ìmọ̀ àdìsí ìmọ̀ kìíní kan ó lè ṣe mọ́ tó àwọn tó ju yín lọ fífífífífífí pọ̀ ó fúnra ọmọ tí wọ́n tó yín lọ́jọ́ orí náà ọmọ lárúbá tí wọ́n ju yín lọ fífí kámọ́tì sọ àwọn àgbààgbà fáwọn inú àdìsí ni tó bá ti wá di pé àwọn tàrájìmọ̀ àwọn èèyàn díẹ̀ ni a máa fọn láwùjọ wa ni Allah musta'an ẹ́ wọ́n láwọn kan ka fàtáwá ni ṣé fàtáwó kìí ṣe mọ̀ ni àbáwọn tó ń dáhùn fàtàwà ní ìsọkúsọ náà sọ àbá mẹ́rin wá ayá alkùránì kọ́ ní ń kóòtì ní àdísà náà sọ lọ́sàn kọ́ ní ń kóòtì ní bẹ́ẹ̀lẹ̀ ilẹ̀ kọ́kọ́ mú wá tẹ́ẹ̀bà mú ti násùrù sáàdí wá tẹ̀fsíìrì wọn ni àwọn èèyàn ní sọ pé nǹkan tẹ́ ń sọ bó ṣe rí kọ́ yẹn ẹ kò ti fàtàwà gbà tó bá wù yìí ìgbà náà ṣe máa bá rí àrà ẹ̀bù síbẹ̀ ni àwọn tó ń fọn wá ni ò jẹ́ ká mọ̀ wọn ara wa àwọn tó ń fọn wá ìbáwọn kan ni wọ́n àwọn kútùbù síta sórí tán àpẹ̀ láwọn àṣà nídi rẹ̀ rí pẹ̀lú gbogbo ẹ̀ náà ní wọ́n tí wọ́n lè ṣàkọmọ pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ́n tí wọ́n lè ṣàkọmọ ni táwọn àfojú kéré àwọn àfágbàgbà kí ni tán tí five years ago àbí kankan lè mi ti àmọ́ ti level mi ti ju ntí level yẹn jù lọ wá ìbéèrè wọn kó tiẹ̀ nípìnlẹ̀ lẹ́yìn ìgbà Sheikh Albani sọ eléyìí tán ni àwọn ni uh, walakin la ara ma yamna'u ash-sha'b al-muslim wọ́n ní ṣùgbọ́n àmọ́ orí nǹkan tó ṣe pé ó prevent àwọn aráàlú tán jẹ́ mùsùlùmí ìdákánà fil murashahin tá a bá rí inú àwọn tó ṣe wípé ó jẹ́ contestants ní àbáwọn nominees man yóò adil islam ẹni tó ń takò islamu wọ́n fi ìmọ̀rọ̀ ṣàhúnà islami yun ó dẹ̀ ń bẹ àwọn tí wọ́n jẹ́ nominees tán jẹ́ islamist islamist kó sọ pé mọ̀rọ̀ ṣàhúnà muslimun mọ̀rọ̀ ṣàhún islami yun àwọn islamist bí irú àwọn tí wọ́n sẹ́ndì fax sí Sheikh Al-Albani àwọn uh, jabatu uh, uh, al-Inqazni al-jabatu al-Islamiyya FIS inqazni àwọn FIS tán sẹ́ndì questions wọn wọ́n ní about five million members náà láwọn ní nígbà Sheikh Al-Albani ń béèrè lọ́wọ́ Ali Hajj Sheikh Albani wọ́n ń béèrè pé mélòó làwọn àfáà tó ń bẹ láàrin yín ni àwọn àfáà mélòó ń bẹ láàrin àwọn five million yẹn bí mélòó lè rò pé ó lè jẹ́ bí àwọn àfáà ìgbà tó ń sọ̀rọ̀ nípa tawhid tó ń sọ yìí wọ́n ní kó o ní sọ pé kò fẹ́ sáfà láàrin àwọn Sheikh Albani wọ́n ń sọ fún wípé tí ẹ kẹ́ mójútó òun lélẹ́yìí sọ àwọn eléyìí ni wọ́n fún pátì tán láwọn fẹ́ lo ṣẹ̀rí ọlọ́run ọba ká lọ wo ìtàn àwọn Islamic Salvation Front FIS ní Algeria ká wo ìtàn wọn ká wo nǹkan tó fẹ́ lò wọ́n ń takò democracy <clears throat> wọ́n ló fi wọn lọ́wọ́ balẹ̀ wọ́n fẹ́ lò Sheikh Albani wọ́n sọ yí pé àwọn aráàlú ẹ dìbò fáwọn tán jẹ́ àwọn kíni àwọn Islamist ni tó bá ṣe pé ó ń bẹ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Islamu bin ahzabin mukhtalifatil manhaj our party to ṣe pé mọ́nájú wọn òjọ́ra ẹ̀dìbò fáwọn tó jẹ́ islamist so àwọn tó láwọn ń lọ lórúkọ ẹ̀sìn àwùjọ wọn sì àwọn olóò láwọn ń lọ lórúkọ ẹ̀sìn àwọn olóò láwọn ń lọ lórúkọ ẹ̀sìn níbi tí ó ti di tó ti nìyẹn wo náà شكرا قارين تسواج والحالة هذه كل مسلم ونبقى مسلمين تباربا أن ينتخب من الإسلاميين فقط أو إسلاميست أرى ونبقى إسلاميست من الإسلاميين فقط لا أرى إسلاميست نكا ومن هو أقرب إلى المنهج العلمي الصحيح الذي تقدم بيانه أعطي شكرا أو أن يوصم ها inú àwọn tó ṣe pé kíní tó ṣe pé wọ́n súnmọ́ mẹ́nájú ilmi asahi ìlànà ìmẹ̀sìn tó lálàáfíà ta ṣàlàyé gbogbo àwọn pàǹtí nǹkan kàmára wọn tó ń bẹ́ bí àwọn àhàdífì kayọ kúrò fabricated ahadif da'if ahadif níbi fíkíù àwọn nǹkan tó ṣe pé kò jọ kò lẹ́rìí kayọ gbogbo ẹ̀ kúrò ìlànà yẹn àwọn tó bá súnmọ́ yẹn nìkan yẹn àwọn tó bá jẹ́ islamist jẹmọ́ bó ilé ìṣe ní ṣe pẹ̀lú àwọn ará àwùjọ wa yìí akúlù hàdà ṣe kàlàbà ní mò ń so ilé wà ní kúntù àtàkìtì bó tẹ̀ jẹ́ pé tí mo dì ọkàn àmì hàdà tàbíṣíhà wípé nomination yìí wọ̀lé ń ti kọ́ọ̀bá àti voting yìí láàyò hakiku lahada falmanshod kò lè ṣe kí ni kò lè actualize nǹkan tó ṣe wípé à ń lé kama taqaddama bayanuhu gẹ́gẹ́ bí àlàyé ẹ̀ṣẹ̀ ṣíwájú ìbábi tẹ̀plílì ṣẹ́rù eléyà kan sọ láti lè ní abẹ́ pé kí ni afẹ́ rìdíìsì aburú àwọn ìbábi dáfírí mafsadati kúbúrọ̀ bí mafsadati sógọ̀rọ̀ láti lè fi ti aburú tó tóbi dànù pẹ̀lú pé ká kọ̀mítì kékeré kàmá yakulu fuqaha báwọn fuqaha ṣe máa الجواب يجوز لهن الخروج والتصاوب لا تجاري بالشرط المعروف حقهن فالمجا متامة نقاوة وهو أن يتجلببن الجلباب الشرعية ونكون الجلباب تباشر يامو وألا يختلطن بالرجال كما داك ما وكوني هذا أولا يبان ثم أن ينتخبن من هو الأقرب إلى المنهج العلمي الصحيح من باب دفع المنصدة الكبرى بالصغرى كما تقدم tí ọ̀nà ó bá wáyé yìí ẹni tó súnmọ́ mọ́nájú yìí níta ṣàlàyé tán yìí òní kún yẹn o asọ́lù rọ́bì ìbéèrè ẹlẹ́kẹrin alahkamu shari'iyya tulmutaaliko bi amati amali shari'i fil barlaman wa rijalati àwọn ìbéèrè tó so mọ́ ìmọ̀ sharia àdàtìsí ṣe parliament àtàwọn tó jẹ́ members parliament aljawab sheikh albani ní èsì fanakul a sọ pé a lọ sọ question yìí ni kò clear muradu kuminu gẹ́rù zahir ìtẹ̀gbàlóró ń bẹ́ kò clear kò ń ṣe nǹkan tó tó hàn lánàá sí wa dhalika li anna al-mafruda torí pé nǹkan tí ó jẹ́ tó wà expected anna naibal muslim onípẹ́ni tó bá jẹ́ representative tó jẹ́ muslim labudda yakuna aliman bil ahkam shar'iyya ó gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò nímọ̀ ń pa òfin ẹ̀sìn alákìtìláfì àṣkálíyà wà ní wáyé that is àwọn ìmọ̀ òfin ẹ̀sìn lónìrànà ó gbọ́dọ̀ mọ́ fàídàmà tọ́rọ amúrún alábìsáàtì torí amúrún alábìsáàtì albas tán bá tẹ́bù ẹ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ fún kí ni fún discussion fala buddha use kí ni skéèlì ẹ̀sìn láfi wò skéèlì ìṣẹ̀lẹ̀ láfi wò fama wafaqa ṣáré èyí tó bá bá ṣáré rùn ayyadahu yóò sọ̀pọ̀tẹ̀ wa illa rafadahu yóò ṣe kí ni tí ò bá bá mu yóò rìjẹ́tẹ̀ kàfíkọ̀ bil hukuma lápẹjú ẹ̀sìn wọ́n ní kí ni confidence inú government wọ́n kọ́sàmà láta ìdí dòstúr kí yẹn búra kún wọ́n respect constitution wọ́n náà wílẹ̀ kàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn ilé ìsìn yóò gbàdánù wọ́n á mọ̀ rìjẹ́ ẹ̀wọ́rọ̀ wọn tán bẹnu parliament fàlàálàkùn tààlùnà máa mọ́kì fún ìwádìí islam yìí min ìjọlá ti bàtàmán lákàrí bí àǹkàtà ìgbàlérò òní pé kí ni nǹkan tí ó jẹ́ position àwọn islamist nínú kí nínú ìjọlá ti bàtàmán lákàrí ní mọ́kì fún stand wọn nípa àwọn other members of the parliament fàyínkàn àdálìkà mọ̀rọ́dà kún tó ẹ̀pẹ́ ìtẹ̀gbàlérò fàlàṣà kan náà yẹ́jú kò sí èméjì pé n tó jọ̀ràn yàn fún mùsùlùmí representatives ni àtàwọn tí wọ́n jẹ́ electors an yakunu ma'a man kana minhum ala al-haqq kama bẹ pẹ̀lú àwọn tó ṣe pọ́n bá ń bẹ lóróró kama qala rabbul alamin wa kunu ma'a as-sadiqin jọmọ ẹ máa rí nǹkan tí Sheikh sọ níbà ẹni tó fẹ́ wọnú pálámẹ́ǹtì wọn ló gbọ́dọ̀ jẹ́ kí ó gbọ́dọ̀ jẹ́ tó ní mọ̀ ń pẹ́ ẹ̀sìn fatwa àwọn ará tí Sheikh Albani sẹ́lẹ̀ sáwọn jabatul aljabatu islamiyya lil inqaz fatwa tó sẹ́ndì sí wọn láǹkà ìṣù ẹni tó fẹ́ wọnú pálámẹ́ǹtì ló bọ̀rọ̀ jẹ́rìí tó ní mọ̀ nípa ẹ̀sìn ẹ́ so kan wá sọ pé fatwa yẹn àwọn aráàlú àwọn kíní àwọn àwọn oníṣẹ́ Albani fún fatwa ó sọ fún pé tó bá wọnú pálámẹ́ǹtì lọ ó gbọ́dọ̀ ní mọ̀ nípa ẹ̀sìn before ẹni ẹ̀dẹ̀ ní tó bá ní mọ̀ nípa ẹ̀sìn ní ọgbọ̀nrin lẹ́mìí pé kíní àwọn fẹ́ change nǹkan yẹn ni just like thirty lines náà sọ ká sọ pé fatuwa àwọn ìyẹn ọmọdé kan dàrú mọ́ yín lójú fatuwa tán gífù yẹn àwọn aráàlú àwọn aráàlú bò ó gbogbo wọn náà ló bá wí àtàráàlú àtẹni tí ó ń ṣàráàlú aráàlú ó dìbò àwọn wo ni ó contest oníṣẹ́ Albani sọ àwọn tí ó contest làwọn yìí torí pé wọ́n fẹ́ lọ change ẹ̀ ní bẹ́ẹ̀ làfáà tá à ń sọ yìí nìyí sọ pé ah, wọ́n ní kí wọ́n má wọnú bẹ̀ káwọn tó bá mọ̀ ń pẹ̀ sí má wọnú ẹ̀ bọ́ ọ̀rọ̀ ẹ ti ń takò ọ̀rọ̀ ṣe kàlbání ẹ́ in ṣe kàlbání sọ fine wọ́n ń sọ pé káwọn èèyàn mọ́ lọ torí pé wọ́n rí pé kí ni wọ́n àforí gbà fagbọ̀n ṣùgbọ́n ẹni tó bá insist pé òun fẹ́ lọ náà ó gbọ́dọ̀ jẹ́ni tó mọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn tó bá insist pé òun fẹ́ lọ torí pé kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ńgbà tí ó bá mọ̀ ń pa ẹ̀sìn kí ló fẹ́ dìfẹ́ǹdì ògo ìsìláàmù wo ló fẹ́ gbéga kí ló fẹ́ ṣàlàyé fáwọn èèyàn kí ló fẹ́ dìfẹ́ǹdì ìgbà tó máa ń gbà wọn nǹkan tí ò bẹ́sìn mú wá ta ló máa dìfẹ́ǹdì ẹ̀ ṣẹ́ni tí ò mọ̀ ń pa ẹ̀sìn Islam tẹ́sìn òye gan ni á dìfẹ́ǹdì ẹ̀ ni. tó ṣe kàgbáni ní ká má lọ torí pé wọn lè rí nǹkan ṣe at the same time ṣe kàgbáni sọ fún wọn pé ẹni tí ò bá lọ náà kó jẹ́ ni tó ṣe pé ó mọ nǹkan. wà á mọ̀ sọ́ọ́lù ẹ̀wárí bẹ́ẹ̀ lẹ́ẹ̀karùn-ún wà sáàrì sàtẹ́lẹ̀kẹ̀ fọ́jọ́ wà bù mọ̀ yìí fọ́ mi mọ̀ èsì rẹ̀ ní àmọ́ gbé ibi àwọn kan tó ti kọjá nú àwọn ìbéèrè tà nínú àwọn dáhùn wọn ò dífìlà dálík ní fi kún yẹn alayakuna hamukum kó má jẹ́ pé tó máa jẹ́ tó múmú láyà yín kọ́nsáàni yín máa ṣàrà islamiyya islamiyya ṣíwájú kí àwọn aráàlú gan fúnra wọn tó wà prepared láti gba òfin ẹ̀sìn ẹ má kánjú láti wọ bí ẹkọ agbára ní kó má yẹ pé kẹṣẹ́ àdépò agbára kẹṣẹ́ àdépò agbára ṣíwájú káwọn aráàlú gan ni ká tó débi kíni ká tó débi ká tó wà rẹ́dì fún gbígba òfin ẹ̀sìn Islam ipe kan ma fi Islam ṣèdájọ́ fún wa la yakunu dhalika illa bi fathil ala alwajhi sahih ẹ sílẹ̀ kéwú ẹ dálé kéwú lẹ̀ táwọn aráàlú ó ti máa kọ́ òfin ẹ̀sìn wọn ala alwajhi sahih lọ́nà tó dáa tàbí sí tó ẹ̀kẹ́ kọ́kọ́ ṣe kọ́yìn tó ẹ̀kẹ́ kọ́ ṣe kẹ́kọ́ dálé kéwúlẹ̀ ni tó bá kó fi ẹ̀sìn lẹ́fẹ́ lọ lòún tó tọ́ bákan náà wọ́n yóò rọ́bà alẹ́lẹ́ amal bíhà tí wọ́n máa tẹ́ni àwọn èèyàn lórí ìṣiṣẹ́ pẹ̀lú àwọn òfin ẹ̀sìn wọ́n láàkúrú fi mi ìtìlá fún jìbìrì yá ìṣẹ́ òmìnira tàmínú tààzù kò wá ní sí ìtìláàf àìgbọ́ra ẹni yé tí ó jẹ́ èyí tó ṣe pé ó máa wà deep rooted tó ṣe pé tahazub àti tafaruk ìpínlẹ̀ yìí ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ ká máa wọ̀lúwa ké kẹ́bí ọjọ́ ní in tó jẹ́ reality tí à lónìí al afghan lára àwọn afghan ولذلك قال ربنا في القرآن ولا تكونوا المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل هذ ولا دين فرحون tó yẹ lọ́wọ́ bá fi sọ wípé ẹ̀yin mùsùlùmí ọ̀rẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ àwọn tó ṣe pé kí ni wọ́n fún ẹ̀sìn wọn pin yẹlẹyẹlẹ wá di oríṣiríṣi sex kullu hizbin wala ladayhim farihun tó yẹ pé each party ní inú wọn dùn pẹ̀lú tó ń bẹ lọ́wọ́ wọn ẹ kọ́kọ́ dálé kéwúlẹ̀ náà tí ó kọ́ àwọn èèyàn lọ́nà tó tọ́ tí ó táwọn yòófin ní di oríṣiríṣi parties Eh, musulmi náà tán sọ yóò tún wá pín sí parties oríṣiríṣi wakunu ikhwanan kama amarakumullah rawahu muslim bákan náà wakọrọ sọsọlám anábì sọ pé wala taqata'u wala tadabaru wala tabaghadu wala tahasadu wakunu ikhwanan kama amarakumullah ẹ má ṣe kíni ẹ má boycott ara yín ẹ má kọ̀yìn síra yín ẹ má bínú ara yín ẹ má ṣe kéta ara yín ẹ jẹ́ kúnú ikhwanan ẹjọ́ máa yá kama amarakumullah gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe pa yín láṣẹ rọwá o muslim wọ́n ní fa aleikum idan wọ́n ní tó wá rí bẹ́ẹ̀ ó ti di ọ̀rọ̀ yẹn fún yín ìtẹ̀síyọ̀ tẹ́rbíà kẹgbọ́n pàǹtí kúrò nú àwọn ìtẹ́jogún lẹ́sìn wà tẹ́rbíà pàǹtí yẹn kúrò èyí tó jẹ́ òkodoro tó ń bẹ́ẹ̀ ẹ máa kọ́ àwọn èèyàn ìtàánì ìlú ìfarabalẹ̀ fa inna ta'anni min arrahman wal ajata min shaitan torí pé ìfarabalẹ̀ ní látọ̀dọ̀ arrahman ni ìkánjú látọ̀dọ̀ ṣàìtọ́ni ẹwọ bí Sheikh Albani ṣe ń sọ fún wọn ìlọ túrípọ̀ kíní ìkọ́ni kíní kama qala nabiyuna alayhi salatu wassalam gẹ́gẹ́ bí ànábí wa alayhi salatu wassalam yìí sọ wa lidhalika qil tó yà wọn máa ń sọ man ista'jala ash-shay'a qabla awani ubtuliya bi hurmani ẹni ẹni tó bá rí nǹkan tí ó mú kẹ́kọ̀ọ́ lára ẹlòmíì kó kẹ́kọ̀ọ́ o walidhalik uh, uh, faqad jarraba ba'du al-islamiyyin min qablikum àwọn kan náà àwọn islamist wọ́n ti tráì rẹ̀ síwájú yìí fi ghairi ma baladi islami in more than kini islamic country ad-dukhul fil pé káwọn lọ wọnú parliament بقصد إقامة دولة الإسلام فلم يكن فلو establish Islamic government فلم يرجعوا من ذلك ولا بخف حنين وذلك كمبوا لأنه ذلك لأنهم لم يعملوا بالحكمة القائلة بكني وفي حكمة وزدام تنصبي أقيم دولة الإسلام في قلوبكم تقم لكم في أرضكم أفهي سابيج إسلامي قوفمنت أفهي سابيج أسمو أكاين تتسجيك التوحيد لا إله الله قولي لأنه أكاين تقم لكم في أرضكم islamic government ni wọ́n bá yín establish sórí ilẹ̀ وهكذا كما قال الله كما قال صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن so ilé ìjọrọ̀ tí ṣekọ̀lá albani tí wọ́n sọ wọ́n ni fallahu subhanahu wa ta'ala asal an ilhimana rushdana wa an yu'allimana ma yanfa'una wa yahdiyana lil amal bi بشرعة ربنا متبعين في ذلك سنة نبينا ومنهج سلفنا فإن الخير كله في الاتباع والشر كله في الابتداء ويفرج عنا ما أهمنا وأغمنا وينصرنا على من أعدانا إنه سميع مجيب عمان صباح الأربعاء تاسع عشر جماد الآخرة سنة 1412 وكتب محمد ناصر بن الألباني أبو عبد الرحمن so eléyìí sheik Albani tí wọ́n kọ tó yẹ pé wọ́n parí rẹ̀ wọ́n sẹ́ndì ẹ̀ ní àárọ̀ 19th so 18th ó ní wọ́n gba kìíní lẹ́tà yìí wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn ní 19th so ọ̀rọ̀ Sheikh alayhi rahmatullah òní eléyìí tí akajáde a rí wípé ọ̀tọ̀ ni tó ń bẹ́ ń bẹ́ ọ̀tọ̀ ni tí àfáàyí tí wọ́n sọ náà bí gọ́dì náàzọ̀rọ̀ ìgbà tó yá ṣe wọ́n wá fọ́kọ̀ Sheikh Albani àbí wọ́n wá fọ́kọ̀ Sheikh Albani podcast sọ ọ̀rọ̀ tí àfáà tí Sheikh Albani tán sọ ìyẹn pàtàkì ìtẹ́lẹ̀ ìmọ̀ nífẹ̀ẹ́ pé kéèyàn fi ọ̀rọ̀ tì sí ẹni tó bá lọ́rọ̀ ṣe àgírí pẹ̀lú ẹ̀ àgírí pẹ̀lú ẹ̀ kí ṣọ̀tọ̀ nìyẹn ẹ máa discuss yẹn lọ́tọ̀ ẹ máa discuss yẹn lọ́tọ̀ ṣùgbọ́n sì ká máa lọ nǹkan lọ́rùn ní ọ̀tọ̀ ní tí bàbá yìí sọ ọ̀tọ̀ ní tẹ́ ń sọ ẹ tún sọ pé ká má dìkan òyìn da nǹkan rú mọ́ wọn lójú ni whereas opposite intention ṣe kàlùbá ní alẹ́ rahmatullah ni wọ́n sọ fatuwa àwọn yìí ni kò yàtọ̀ sí fatuwa àwọn míì fatuwa wọn pọ̀ gan lórí ilé kò dẹ̀ sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀ ní mo kí fún wọn òun náà ni pé tí àwọn èèyàn bá ṣorí kunkun tán láwọn máa lọ ni káwọn aráàlú dìbò fún wọn ẹwọ náà sí àtà fáwọn eléyìí torí Sheikh Abdulmalik Ramabani hafizahullahu ta'ala wọ́n ń sọ wọ́n ní ẹwùgbà tán ẹni tó fẹ́ Be two days or so to election lẹ́ ń bèèrè question ni eh? two days to election so kọ́lọ́n wa subhanahu wa ta'ala kí ó ṣàánú so sheik al-albani alayhi rahmatullah ọ̀rọ̀ wọn ni tí a kà jáde yìí so kò ń ṣe nǹkan tí àwọn ẹlòmí tí wọ́n ń sọ kò ń ṣe táwọn ẹlòmí ń sọ oníṣẹ́ Albani sọ sọ̀rọ̀ Sheikh Albani lélẹ́ yìí alayhi rahmatullah ọ̀rọ̀ wọn in tó fi yàtọ̀ sọ́rọ̀ lájúná ni àti kafatuwa lájúná fún wa ó ní kò tọ́ fún ẹni tó jẹ́ kìíní ni láti wọ oníláyẹ̀ jùzù lil muslim kò tọ́ fún musulmi an yurashia nafsahu pé kó nominate ààrẹ wọ́n sọ pé kò tọ́ fún àwọn duwato wọ́n sọ pé láyà júùdù lè muslim àdáyì àbí dáyì al-muslim wọ́n sọ bẹ́ẹ̀ láyà júùdù lè muslim ayin russia náà sọ rọjá yẹn tẹ́ zima fi sílkì hukumati takun gẹ́rì máa zára lá kò tọ́ fún musulmi láti lọ wọnú ìjọba kò nominate ààrẹ pé ká dìbò fún láti wọnú ìjọba tó ń fi èyí tó yàtọ̀ sí tọ́lọ́wọ́ bá dájọ́ wàtàmàl bí zẹ́rì sharia ti islam tó lù nǹkan tó yàtọ̀ fún sharia islam fala yajuzu li muslimin kò tọ́ fún mùsùlùmí an yantakhibahu aw ghayrahu láti kíni láti lè yàn ní àbí kó yàn ẹlòmíì mimma ya'maluna fi hadhihi al-hukuma náà wọ́n náà mùsùlùmí wa man yantakhibuna àti àwọn tó ṣe pé wọ́n ń fẹ́yìn àwọn èèyàn yarjuna bid-dukhul fi dhalika an yasilu bi dhalika ila tahwil al-hukmi ila al-amal bi shari'ati al-islam ìtànfẹ́ ṣe nípa fẹ́ lo opportunity yẹn láti lè fi sọ wàtàkàdù dhalika wasilatan ìnominate ara ẹni yẹn àwọn gẹ́gẹ́ bí akàsọ ìlàtàgọ́lùbì alárìzọ́mí hukmi láti lè fi jẹ gàbá lórí sístẹ́mù yẹn àlá aláyà àmàlà máa ń rọ̀ṣà nafsahu ba'da tamami dukhul illa fi manasiba la tatanafa ma'a shari'ati islamiyya wọ́n ní bákan náà ẹni tó bá fi lè débẹ̀ o tó nominate ààrẹ tán dìbò fún tó wá débẹ̀ kó má ṣiṣẹ́ láwọn ààyè tó ṣe pé ó takò fi islam o ọ̀rọ̀ ìkílẹ̀ ní ọ̀rọ̀ fatwa alájìmẹ̀lẹ̀ yìí so tàwa ní òkè àfẹ́ lo fatwa anybody ní kí làwọn èèyàn ń kó ti àtìrẹ́ni tó sọ ti pẹ́ àwọn àfà wọn lọ lè ṣe fatawa kìíní kan kódà láìpẹ́ yàṣẹ̀rẹ́ tó ń kó ti fatwa àwọn Muslim World League ní tó náà jòkó ẹnìyẹn pọ́nlé pọ́nlé pọ́nlé ṣùgbọ́n tá a bá lọ wo ohun tó ń bẹ ní fatwa Muslim World League náà nìyí tó ń bẹ ń bí al-Majma' al-Fiqhi al-Islami fatuwa wọn akàfún wọn lánàá wọn ló ìyẹn lè pàṣípẹ́ẹ̀tì ṣùgbọ́n pẹ̀lú àwọn ọmọdéẹ̀mú yìí àwọlán àyẹ̀tìdà ìmùsáríkú minal muslimina ìmùsárakàtì alìsàmà fi tàṣílì masọ́lì muslimin ẹni fẹ́ lọ torí àǹfààní àwọn mùsùlùmí ní èlọ wọ̀dárì mafasid wal adrar anhum láti lè ti aburú kúrò fún àwọn tani àwọn mùsùlùmí torí islam sẹ́ni tó lọ darapọ̀ mọ́ kìíní mara wọn mọ́ johnson mọ́ Eh, Jonathan kankan wọ́ra wọn lórúkọ pàtì tí wọ́n ṣáwọn yìí náà lọ nítorí àwọn mùsùlùmí fanyan anyagliba alazọ́nì musharikin ẹni tó ń participate ní ó gbọ́rọ̀ tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ ìnà mùsùlùmí náà mùsùlùmí anna musharakata tufdi ila asari ijabiya ipe positive impact in participation wọn mú wa tààrọ́dù bil fa'idat ala muslimin fi hadhihi albilad tí ó mú àǹfààní wá fún àwọn mùsùlùmí nínú ìlú yẹn min ta'ziz markazihim وإيصال مطالبه إلى أصحاب القرار ومدير دفة الحكم والإفاض على مصالب الدينية والدنيوية أنفناه المسلمين يشكي يوري له الله كني لك ثالثا إكيت ألا يترتب على مشاركة المسلم في هذه الانتخابات مسلمي تبا ونو انتخاباتي كما جاك بي انتو الشلي ما يؤدي إلى تفريط في ديني nǹkan tí ó mú nàgẹ̀rẹ́ ń bí ẹ̀sìn rẹ̀ èyí tí ó mú yàn mọ́ ń bí ẹ̀sìn rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí i àwọn náà dẹ̀ mọ̀ tó ń ṣẹlẹ̀ àtà ọmọ ìyá tó sọ̀rọ̀ yìí ni ó lẹ́yìn ó ṣe kí yóò pàdánù àwọn nǹkan bí ẹ̀sìn so yóò fi wo pé kí àfa ẹni tó jẹ́ dáyà kó lọ débi pọ́n fà pé ẹni tó ṣe pé ó jẹ́ dáyà tó wọ ọbẹ̀ ní tó lọ tòṣẹ́yẹ ẹni tí ó ṣe mùsùlùmí ẹ́ ọmọ wa ni

àwọn náà sì bá wọn pé kí ni torí ẹ̀sìn tẹ́lẹ̀ eh, mo ka kí ni sáré wọn lórí sẹ́yìn mo ka fún alánà àbíjẹ ìtàdẹ̀ ni mo ka jáde ká lè rí so nísìnyí tó fẹ́ dìbò fún Jonathan àbí fún Gabriel àbí fún kíní àwọn fẹ́ dìbò fún kíní Zaidu kan àbí Bakura àbí Amuru kan tó jẹ́ mùsùlùmí tẹ́ni o sọ pé torí Islamu lòun fi ń lọ pọ̀ torí pé ó jẹ́ mùsùlùmí lòun kẹrẹ fi dìbò fún wàhálà tí ẹni ṣùgbọ́n ṣe fatu àwọn àfáà yìí ṣe khidma fún zaidu àti bakuru tó jẹ́ mùsùlùmí tó ń lọ bẹ́ẹ̀ ẹni yóò sọ pé torí islam ló ń lọ in fact ní kò sí ní dọ́kàn òun pẹ̀lú yẹn tiẹ̀ sọ́bọ̀ láti máa ṣe tàwọ̀bífù fàtàwà àwọn àfáà ìfúnra àwọn èèyàn bá ibi táwa ti ń disagree pẹ̀lú yín nìyẹn ibi tá a ti ń disagree pẹ̀lú ẹ mọ̀ ṣe tàwọ̀bífù fàtàwà àwọn àfáà ìfúnra nǹkan bẹ́ẹ̀ kò jọra wọn fàtàwà àwọn àfáà ìwà fáwọn tó fẹ́ lọ lórúkọ ẹ̀sìn àdèjì pé ìwà pé àta eléyìí gan ni kò lè wọ́ọ̀kì láwùjọ wa àti tàbá fẹ́ kọ́yìn àwọn èèyàn sọ́rọ̀ kọ́yìn ọmọ bára wọn jà àwọn mùsùlùmí ti ń bẹ nínú àwọn òṣèlú tó ń ṣe yìí ni mùsùlùmí ń jẹ president mùsùlùmí ń jẹ governor mùsùlùmí ń jẹ prime minister mùsùlùmí ń jẹ ọbẹ ní house of rep ní ọbẹ ní house of senate ní mùsùlùmí bẹ ní house láwọn various states so ẹni tó bá fẹ́ dìbò kó lọ dìbò ní ṣùgbọ́n ká fẹ́ ṣe tàwọ̀dífù fàtàwọn àfáà yìí fún nǹkan yìí eré alẹ́ yìí ni ẹ ká bẹ̀rù àtìbọ̀tán nìyí ká wa ẹ má jẹ́ ká tún kọ́yìn àwọn mùsùlùmí síra wọn ká má tún kọ́yìn àwọn mùsùlùmí àtàwọn kèfèrí síra wọn ní orúkọ pà ń du ipò à ń du agbára à ń du ṣíà ká kẹ́kọ̀ọ́ níbi àwọn kan tó ṣe láwọn countries tó jẹ́lu ìsìláàmù gan táwọn èèyàn para wọn nítorí ọ̀rọ̀ òṣèlú ẹ mọ́ tún kọ́yìn àwọn mùsùlùmí àtàwọn tí ó ń ṣe mùsùlùmí sọ́ra wọn nìyí àwọn mùsùlùmí ń bẹ ní pálíámẹ́ǹtì wọ́n ń bẹ tó ń ṣe gọ́ọ̀nà tó ń ṣe pírẹ́sidẹ́ǹtì tó ń ṣe gbogbo ẹ̀ ẹni tó bá fẹ́ dìbò kó dìbò ẹni tó bá nínú síyà tí ó ṣe fáwọn tó ń bẹ ní ipò agbára yìí kó mí tí wọ́n náà wọ́n kó ṣe síyà fún wọn ẹpá yẹn ọlọ́run bá alágbára tó wọn bẹ́ẹ̀ wílé ìwílé ìwílé ìṣílé ìṣílé ìfún Islam ẹ ṣe ẹ lọ bá wọn wọ́n náà wọ́n bọ̀ká sọ́dí nǹkan táwọn pariwo ẹ jẹ́ ká join nǹkan ṣe nínú àgbọ̀rọ̀ àwọn Christian ìyá wọn kìíní ẹ má já ìtàn òkùnkùn yìí ti sí táwọn sọ lélẹ́ yìí ẹni tá a bá ní agbára àti ṣe nà sí àfún náà tán bẹ́ẹ̀ tán jẹ́ mùsùlùmí á bá wọn sọ̀rọ̀ tọ́nà gbá ní wọ́n gbà so èyí táwọn èèyàn fẹ́ ṣe àwọn èèyàn pọ̀ bákọ̀ kìíní ẹ̀yìn ètò padà jìlá ń rí nísìn àrọ̀bí ọ̀la àrọ̀bí òun là ń rí òun làwọn èèyàn ṣe ń báyìí ẹ̀wọ̀n tó ń bá wọn ara níbi àyíǹsìn tán bá yé sìn nítawọn ń sọ nílé yìí ó wu àwa náà bó ṣe pófin ọlọ́wọ́n ọba ni wọ́n lò lórí ilẹ̀ òun ni wọ́n lò nílùú wa yìí ṣùgbọ́n ní ìdí ìfarabalẹ̀ Sheikh Albani alayhi rahmatullah wọ́n sọ ipá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹni láti pèpè àwọn èèyàn fún kínní yìí ẹ̀sìn gbọ́dọ̀ yé wọn náà ọ̀rọ̀ òṣèlú kọ́ láti síwájú àwọn tá máa ń ti ọ̀rọ̀ òṣèlú síwájú wípé alìsílámù wal hallu àbú afíkà wọ́bẹ̀ àwọn náà ni alìkọ́ alìmùsùlùmí àwọn aljamaatul islamiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní torí pé lọ́dọ̀ ti tún wọn alhukmu ìjọba yẹn òun àkọ́kọ́ reality dẹ̀ ti prove wọn wrong wọ́n wo orí ìjọba láwọn ìlú mi ní sinwọ̀n rí ṣẹ̀rí àwọn lò ó torí pé àwọn tẹ́fẹ́ ló ṣẹ̀rí àlè lórí tẹ́ prepare wọn ẹ̀ fẹ̀sìn kọ́ wọn kò sí ilé kéwú kan tó ṣe pé òkè òun fi ń kọ́ wọn kò sí àlàkọ́ọ̀tì ìlú nìkan tó ṣe pé ẹ ti ń kọ́ wọn ní àwọn gẹ́gẹ́ ní kọ̀ọ̀kan tako ṣẹ̀rí àtẹ́fẹ́ gbọ́ ẹ̀ so ní táwọn àárí ò ní pé àwọn nǹkan fẹ́ pókèlè pọ́n òlàwọ̀n míì fi ń ṣàwọn nǹkan tó ń ṣe yìí kó ṣe torí ẹ̀sìn tó wọ́n pẹ́ torí ẹ̀sìn ni àníwẹ̀ ní tó lọ tó sẹ́yìn kírísítẹ́nì ni ṣùgbọ́n pókèlè lè pọ́n káwọn èèyàn lè gun ọkọ̀ bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ òlàwọ̀n míì náà wọn tá ń sọ yìí fi ń lọ sọmọ́jà agbátanjẹ alayhi rahmatullah wọ́n ṣe kí ni wọ́n lọ bí tí àwọn èèyàn ní wọ́n lọ yẹn o ọ̀rọ̀ wọn la kà jáde yìí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa subhanaka lahum bihamdika sharan la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh